lọ́jọ́ Jímọ̀ tòní lórí ètò yín ètò Al Hikmat ètò alálùbáríkà ètò ọgbọ́n ètò tí ń kọ́ni lọ́gbọ́n tí ń kọ́ni lóye tí ń kọ́ni lẹ́sìn tí a gbé kalẹ̀ hmm, tọ́lọ́wọ́n bá mi gbé kalẹ̀ sí iléeṣẹ́ alálùbáríkà tá à iléeṣẹ́ Orísun bó gbogbo ẹ̀rọ olólùfẹ́ wa láàárọ̀ yìí àti nídìí àsìkò tẹ́ ẹ bá wà ní gbogbo àyè ibi tẹ́ ẹ bá ti ń Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni gẹ́gẹ́ bí ẹ tí mo bá ṣe máa ń ṣe bàbá wa tájọ máa mi bàbá wa al-khalifa fadilat sheikh al-imam muhammad kamil muhammad lawal garu bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. àti bàbá wa ọlọmọsà jaari yín pẹ́ ọlọ́dún muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah abala tí ẹ ń wòye lórí ètò al-hikima ni abala ta kò ní sautul akhyar ti iléeṣẹ́ garutech sọ nígbọ̀wọ́ kọlọmọba iléeṣẹ́ náà jẹ́ bàbá lẹ́nìí tí mo fẹ́ kí ayànnàná òun náà ni ibi tá a bọ̀rọ̀ dé ní ìjèlú nípa ọ̀rọ̀ ìgbàlà a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ìgbàlà láìpẹ́ yìí kan a wá ní abala ni ò tó àfi ká nà ń bẹ̀ sí i eléyìí la lè pè ní ọ̀rọ̀ nípa ìgbàlà apá kejì ojú wo Islam fi wo tá à ń pè ní ìgbàlà fáwọn ènìyàn. rajim ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين adúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọlọ́run tí ó tún fi àánú ẹ̀ tó fi kó wa jọ lénìí abẹ́ kó má fi ìbínú ẹ̀ tú wa ká oore ọ̀fẹ́ la rí gbà láàrin ìjẹjọ sẹ́ni náà ọ̀pọ̀ ní òjò tó ti rọ̀ tilẹ̀ ti fà mu a máa dúpẹ́ tiwa fọlọ́ atọ́rọ̀ káàtì gẹ̀fọ́ anábọ̀ Muhammad àṣẹ́kùbọ̀rẹ̀ àṣàlátù ọlọ́mọ sàfikàrí gbogbo àwọn ẹni rẹ̀ ọlọ́run abẹ́ àwa náà ọlọ́run kó ṣàánú gbogbo wa ọlọ́la haúlá wàlá quwwata illa billahi ilà ìsìn abẹ́lẹ́ fún àwọn afáwa tí wọ́n ti lọ àtàwọn òbí wa ọlọ́run bá kẹ́ gbogbo wọn la haúlá wàlá quwwata illa billahi. à ń sọ̀rọ̀ nípa salvation àwa ti ṣàlàyé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ adẹ̀ka àdìsù kò dé sí léyìí tí ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé bó ẹ̀sìn lọ́hùn kò ní kọ́ lọ́hùn kò lékún ọlá ọlọ́run bẹ́ẹ̀ sì kọ̀tà ẹlẹ́ẹ̀ṣetọ́ ọlọ́run kò jẹ́ ọlá ọlọ́run kù ọlọ́run ní iṣẹ́ ọwọ́ oníkálukú lòun fẹ́ wò tóun ó sì san ẹ̀san rẹ̀ ó wá parí ẹ̀ sí wípé àmọ́ wajada khairan falyahmadillah wa man wajada ghayra dhalik fala yalumanna illa nafsa ẹni tí ẹ bá já sí dáadáa kó dúpẹ́ fọlọ́n hmm. ẹni ó bá já sí dàkejì kó mọ́ blame ẹnì kankan orí ara rẹ̀ ni kí ó yẹ̀wò hmm. tọ̀ eléyìí la wá bẹ̀rẹ̀ sí ní sọ pé kí la ìgbàlá oníkálukú wà lọ́wọ́ oníkálukú làwọn pé kí ni èèyàn lè ṣe tó fi rí gbàlá àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fúnra wa. láì ní sọ pé bóyá à ń ta ẹkọ ẹ̀sìn kan hmm. àmọ́ torí ìjókòó tiwa yìí à ń fojú Islam wo hmm. ní tí wọ́n ń pè ní ìgbàlá tá a bá wo kí ni àwọn kìrìsìtẹ́nì tí wọ́n gbé ìgbàlá lé lórí òun ni pé wọ́n believe pé gbogbo ayé ló ti ti ara Ádámọ̀ṣẹ̀ níjọ́ kìíní àná ìyẹn ni pé gbogbo everybody tó bá wáyé ó wáyé pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni ìgbàgbọ́ wa ni pé nígbà tí ànábì isa alayhi salatu wa salam tó wá wá kíkú tóun wá kú ni ló ti wá fi kó gbogbo ẹ̀ṣẹ̀ lọ ó ń tiwọn ṣùgbọ́n kúránì sọ fún wa Quran chapter fifty three verses thirty six to thirty nine pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim amlamu tunabba bima fi sufi musa hmm. wa ibrahim alladhi waffa alla tasiru wasiratun wisra ukhra wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujzahu al jazaa al hawfa wa anna ila rabbika muntaha al muntaha sadaqallahu al azim sadaqallahu al azim eti qur'ani wá sọ fáwa ní pé hmm. ṣé àwọn tí wọ́n ní èrò ìròrí ti bí yẹn ní ta sọ síwájú ni hmm. àwọn tó ní ìròrí ni amlam tunabba bima fi sufi Musa ẹ kánàbí Ìsá tó dé ànábì Musa ló ti kọ́kọ́ wà hmm. ṣé wọn ò ka ní àbí wọn ò gbàgbọ́ tó wà nínú ìwé anabi musa aleyhisalaam wa ibrahim alẹ́dí wafa àbí tí baba ńlá gbogbo wọn anabi ibrahim lè sọ pé gbogbo ń tọ́lọ́wọ́n bá pa aláṣẹ pé kó ṣe òun ló ṣe ó pàdé wọn lọ́hùn kí ni tó wà bẹ́ẹ̀ ni pé alatẹ́sirú wàsíratun wísíra òkúrọ̀ yẹn ni pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní tún gbé ẹ̀ṣẹ̀ tẹlòmíì mọ́ tiẹ̀ mọ́ kí ni ọlọ́run sọ nínú ọ̀nà méjèèjì fún anabi musa àti anabi ibrahim kí ló wà nínú àkọọ́lẹ̀ wọn tọ́lọ́run pe àkíyèsí àwọn tí wọ́n ń lọ mọ́ ànábì Ìsá lẹ́sẹ̀ àti nǹkan míì pé a alàtàsírù àsírà tó wúsìrà òkùrọ̀ wọ́n ní pé ẹlẹ́ṣẹ̀ kan ò tún ní gbé ẹ̀ṣẹ̀ tẹlòmíì mọ́ títí ẹ̀ bí wákà pé tèmi tó mi lẹ́rù mọ́dìkún lẹ́rù mọ́dìkún wọ́n á lè sàlẹ̀ lè ń sá ní ilé àmàṣà kò wá sí nǹkan kan fẹ́dà kankan tayọ ohun tóun fún ara rẹ̀ fọwọ́ ara ẹ̀ dì mẹ́rù hmm. ẹrù tó ní kálukú dì ní ògbé hmm. bíi mọ́kà ni bàbá lọ níṣẹ́ oníkálukú gbé tiẹ̀ ní nígbà tó oníkálukú ní tiẹ̀ lọ́wọ́ àfa gan-an oníkálukú alékárí àtúnyẹ oníkálukú gbé tiẹ̀ ní bẹ́ẹ̀ náà lọ oníkálukú ti ṣe gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ wà á nà sáàyà o sọ̀fà yúrọ̀ nítorí oníkálukú sì ṣe nì kò ní pamọ́ àfihàn sórí oníkálukú náà ní òrìṣì tiẹ̀ súnmọ́ yòjísà olè ẹ̀sán àlàáfà ẹ̀sán tó sì tọ́ tó ṣe déédéé nítorí oníkálukú ṣe lọ́lọ́run ó san wa anna ila rabbika limuntaha gbogbo àlọ́ àbọ̀ gbogbo oníkálukú wa náà ọ̀dọ̀ ọlọ́run báyìí náà ni ibẹ̀ ni the supreme court tí everything parí sí eléyìí ló máa wá sún wa lọ sí di asbabul falah hmm. àwọn okùnfà ọlà ni. ọlà ni àwọn okùnfà téèyàn máa ṣe téèyàn máa ṣe tó fi dẹni ọlà tó fi dẹni ọlà níwájú ọlọ́run òun ó sùn wá débẹ̀ hmm. tá dáadáa ọlọ́run sọ̀rọ̀ púpọ̀ nínú al tó jẹ́ pé àwọn ìṣesí kan wà tọ́lọ́run lọ mọ́ ọlà yìí pé tẹ́ bá ti ń ṣe ẹ̀sìlà àkọ́kọ́ nù ẹ̀ min asibabul fala atawba atawba tu ilallah mina zunub wal imanu billah wal amali sali nǹkan mẹ́ta nìyẹn hmm. atawba kéèyàn ó túbá ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti ṣe à ah, ìmọ̀ pé bẹ́ẹ̀ ni àṣé bó ṣe ríde ìní ṣe bẹ́ẹ̀ mọ́ tó túbá àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì imanu billah kó wá nígbàgbọ́ nu ọlọ́run dáadáa ẹlẹ́ẹ̀kẹta ni alhamdu sọ́ọ̀lẹ̀ kó wá ṣe dáadáa káwá wá àyà tọ́lọ́run ti wá lọ gbélé papọ̀ mọ́ oríire ọlọ́run sọ nínú alukur'an suratul qasas quran chapter twenty eight verse sixty seven wípé fa amma man taaba wa amana wa amila sọ́ọ̀lìhà fa àṣà an minal muflihin. allahu akbar. mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọlọ́run lọ oríire àti ìgbàlà hmm. ọlọ́run lọ ọmọ ìpè fa amma man taaba ẹni tó ronú pìwàdà tó ní à hmm. mo ṣe ra mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run oríjì mi wà á mọ̀nà ó sì nígbàgbọ́ nínú ọlọ́run pé bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjì tó tú bá délẹ̀ ọlọ́run kì í yẹ àdéhùn wà á mi là sọ ọ̀lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa láti fi pa gbogbo tàtẹ̀yìn rẹ ọlọ́run ní fa àṣà ayẹ̀kú náà minal muflihin ọlọ́run ní àwọn ni wọ́n ti wà nínú àwọn olóríire hmm. wọ́n ti wà náà tí ó là nínú ohun téèyàn tó ń ṣe tó jẹ́ okùnfà téèyàn tún fi là ń wájú ọlọ́run ó ní mọ̀láṣà mọ́tò zikirila kéèyàn mọ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà kó dún nímọ̀ ìmọ̀ rántí ọlọ́run kó má fi ìrántí ọlọ́run sílẹ̀ nígbà kankan ẹ̀rípọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àìrántí ọlọ́run kéré láyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ wa orí social media la máa wà twenty four seven lórí fídíò orí oríṣiríṣi nǹkan míì ibi eré níbi ajá one ajá two àti bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ wà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ wà nínú àwọn tí ó là tí ò ní sùn kalẹ̀ pẹ́ nìkan ti bá òun kó ẹ̀ṣẹ̀ òun lọ yóò mọ rántí ọlọ́run tó dá wa sáyé tí n bá ti rántí ọlọ́run ní gbogbo ìgbà ojúṣe tó yẹ kó ṣe pẹ̀lú ọlọ́run kò ní yé ṣe hmm. ọlọ́run ni waskurullaha kathiran la'allakum tuflihun hmm. ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ẹ máa rántí ẹ nígbàkúgbà kí ìrántí ẹ pọ̀ la'allakum tuflihun tẹ́ bá ṣe lẹ́yìn ẹ là ẹ jèrè ẹ là ẹ dẹni ìgbàlà inṣàlá ẹ dẹni ìgbàlà waskuru laha kathiran hmm. la'allakum tuflihun ṣe rí i pé ọlọ́run tún lọ ìgbàlà ó lọ mọ́ síkìrì ìrántí ọlọ́run hmm. ẹni tí ń bá rántí ọlọ́run waskuru ni asukurukum ẹ máa rántí mi náà mọ rántí yín ẹ ṣeun tó eléyìí béèyàn bá tún wá rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ìrántí ọlọ́run nù ní jẹ́ kó lè ṣẹ bó bá wà lóhùn nìkan tó bá rántí ọlọ́run tẹ́mi èṣù bá fẹ́ ní ó ṣe nǹkan kan yóò tètè sá yóò tètè kọ́ra pé ọlọ́run mọ̀ ń bẹ pẹ̀lú mi ọlọ́run mọ̀ ń rí mi ìmọ̀ràn tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ waskurulaha kathiran la'allakum tuflihun ìmọ̀ràn tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ ṣàṣíkiri lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí àwọn gbogbo eléyìí àmọ́ mú àti ìlọ o àmọ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ká lóhun tá a níbẹ̀ tá a bá padà dé bàbá ó tún tẹ̀síwájú lérò nípa ìgbàlá tá à ń sọ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.